àwọn ìròyìn wo oníbẹ̀ lára ọkàn náà. a ti ṣe àlàyé nípa eléyìí àwọn àǹfààní tí wọ́n ń bẹ níbi kí ọkàn kọ́là amẹ́nubẹ̀yọ kan nínú rẹ̀ òun náà ni rọ́hàtul bal irú ọkàn báwọn yọ balẹ̀ tumaninatul nafsi wàṣìmáwò lẹ́kọ́lùbì irú ọkàn báwọn yọ sarajọ kò ní fáká ìtútù ẹ̀mí ìbálẹ̀ ọkàn yóò máa jẹ́rù tọkàn bẹ́ẹ̀. àǹfààní ẹlẹ́ẹ̀kejì istinaratul qalbi wa inshirahuhu ọkàn tó bá là kú ń bí ẹbọ ọkàn tó gbádùn tí ò sàárẹ̀ irú ọkàn báwọn ìmọ́lẹ̀ àmàkọ́nà rẹ̀ irú ọkàn báwọn kò ní fọ́ pínpínpín nínú Suratul Nur ọlọ́run bàbá lẹ́kẹ́ọ́lá. انشي ń ṣe àlàyé ń bẹ̀ pé Allahu nuru samawati wal ard masalu nurihi kamishkatin misbah المصباح في زجاجة الزجاجة كأنها كوب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يديء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم ọlọ́run bọ́ba àlekẹ́lá ó ń ṣàlàyé fún wa nínú àyà yìí ó ní òun ọlọ́run ọba allah òun ni nuru samawati wal ard ó ní mọ́lẹ̀ sánmà àtilẹ̀ yìí kọ́ náà ọba ló tan ìmọ́lẹ̀ sáyé àtìlẹ̀ àtọ̀run àti ntìmẹ̀ láàrin rẹ̀ ọlọ́run ló tan ìmọ́lẹ̀ sí i. mẹ́sàlù náà rè àpèjúwe ìmọ́lẹ̀ rẹ̀ kamishkat níta lè fiwé tílàkà ìtì àtó lè gbé ó ní ọ̀pá èyí tó fi wípé àtùpà tí mo ń wà nù rẹ̀ kamishkat fi wá misbah bí ọ̀pá àtùpà ni lẹ́yìn tó ti pé àtùpà ń bẹ nínú rẹ̀ àtùpà yìí gangan alimisirawo fi zujaja ó ń bẹ nínú díngí azujajatu ẹ wà rí díngí ọ̀gán kàánà kàó kábọ̀ǹdò ríyun ó dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ni lẹ́yìn tó ti pé ó ń tan ìmọ́lẹ̀ yóò kọ́dù min shajaratin mubarakatin zaituna àtùpà tí wọ́n ń tan ìmọ́lẹ̀ yìí òróró ètí a fi ń fún un lépo ó jẹ́ ìta amújáde láti bí igi alárùbáríkà iye òróró igi zaitun láṣẹrẹkọyàtìn wọlá gọrùbíyà a lè sọ pé a lè sọ pé ìmọ́lẹ̀ ọ̀ ń tàn sí láti ibi tóòrùn ti ń yọ àbí tóòrùn ti ti ń wọ̀ yàká àdùsẹ́ ìtura yòdì òróró rẹ̀ lásán ọfẹ lè dátàn ìmálẹ fúnra rẹ̀ wọlé ìlàmtàmtàsí onáàrù kódà bíyàn ti ẹsẹ ìsànẹsì nọọrù nàlà nọọrù ìmálẹ lórí ìmálẹ ńlọjẹ yá àdìláwò lè nọrí máa ń yàṣà Ọlọ́run ọba yìí máa ń ṣe àmàna ẹnì tó bá wù ú wọ̀nyá dùnìbọ̀láwò lè àmtàlẹ̀ nìyà àpèjúwe lónà Ọlọ́run fi ń kalẹ̀ fáwọn ènìyàn wallahu bi kulli shay'in alim ọba onímọ̀ nípa gbogbo nǹkan pátá lọ́lọ́wọ́n bá ṣe. bàbá ibn al-Qayyim kọ́lọ̀ ń kọ́ba nìkẹ́wọ̀n wọ́n ní kọ́lọ̀ Ubayy ibn Ka'b ìkànnì àwọn sàbẹ̀ Ubayy ọmọ Ka'b ó ní masalonu rí àpèjúwe ìmọ̀lẹ̀ rẹ̀ yẹn ni pé bí ìmọ̀lẹ̀ ọlọ́wọ́n bá bó ṣe rí fi qalbil muslim nínú ọkàn mùsùlùmí wa hadha huwa an-nur alladhi wada'ahu Allah fi qalbi abdi eléyìí gángan onímọ̀lẹ̀ èyí tó lọ́wọ́ bá tó fi kalẹ̀ kà sínú ọkàn ẹrú rẹ̀ láti pàṣẹ ìmọ̀lẹ̀ yóò máa ta níjọ́ lọ́hùn láti pàṣẹ rẹ̀ yóò máa nífẹ̀ẹ́ ọlọ́hùn yóò gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò máa rántí ọlọ́hùn wọ́n wà ní lẹ́bi àǹsálàwò ìlẹ́yìn eléyìí gángan ni ìmọ̀lẹ̀ ọlọ́hùn èyí tí ì sáwọn ẹrúfin rẹ̀ fàáyáhùn bíi òkú ni wọ́n tẹ́lẹ̀ láti bí ìmọ́lẹ̀ wọn dẹ̀ ń tó so pé ọ̀n sẹ̀mí wòjá àlọ́mù yamshun ọ wá ṣe wọ́n lẹ́ni tí ń rìn lọ́rin bọ̀ láàrin àwọn èèyàn wa asọ́làwò fi qulubihim ọ wá jẹ́ kí ìmọ́lẹ̀ yìí kọ́ máa bẹ nínú ìsàlẹ̀sàlẹ̀ ọkàn wọn. ìdásánẹ́rọ̀ kọlbọ gbogbo ọkàn pátá tí ò bá ti dúdú gbogbo ọkàn tí ò ṣókùn ṣùgbọ́n tí ìmọ̀lẹ̀ ti ń bẹ níbẹ̀ irú ọkàn báwọn àkùbálà ti ilẹ̀ òfòdù la khairat orí orí lóríṣiríṣi oní ọmọ dàgbà wá síbi ọkàn náà min kulli nahiya gbogbo agbègbè pátá ọ̀tún òsì yìí wá ẹ̀yìn olóore òní yóò sì máa wá bá kàmáńdà yóò dá abdulhamad nídàkejì ẹ̀wẹ̀ gbogbo ọkàn tó bá ṣókùn àkùbálà ti ilẹ̀ àkùbálà ti àlẹ́ sahib al-bala awon esuju adanwo loninana oni yoo ma wa ba iru ọkan bẹẹ ma wa ba finra awon esuju ipeje ti aburu gbogbo aye pata oni o ti ma wa famanse ita min bidain wadalalatin watibain awa gbogbo ntaba ti n fẹ pata fakulu mashaat gbogbo ntọkan ba ti nfe fẹ ladadalẹ yoo ma risi. àánú yóò tètè máa sọnù wọ̀tíbá ìlẹ̀lẹ̀ àwà yóò sì máa tẹ̀lé ìfẹ́ ọ̀nà gbogbo nǹkan bá jẹ́ ìmọ̀nà pátá yóò máa ta kété jìnnà sí i bákan náà yóò máa ṣẹ́rí kúrò àni àsìbáàbì sànádà kó gbogbo nǹkan bá lè jẹ́ okùnfà oríire ayé àìtàlùkẹ́ àmà fún wọ́ṣẹ̀gáàlìgbé àsìbáàbì ṣàkọ́wà àlọ́kàn tó bá ti sókun ọkàn tí ọba sí ìmọ́lẹ̀ nínú rẹ̀ yóò ká ìròjú pẹ̀lú gbogbo nǹkan tó lè fa kó ṣe orí ibú láyé àti lálùkì àmà fàyínà dáàlìkà ìnàmà ìkṣẹ́fù láwù àníọ̀r alẹ́bẹ̀ẹ́sì nìkọlùbí gbogbo ń ta wákà lẹ́ ìpàtà ọwọ́ ń tó lè mú kúrò òní ìmẹ́lẹ̀ èyí tó làwọn bá tó bá fi sí inú ọkàn ẹni tí ọba wá sí ìmẹ́lẹ̀ nínú ọkàn rẹ̀ bákìyà sọ́ọ́hìbò kàlẹ́ àmà ẹni tọ́kàn rẹ̀ tọ́ba sókun tí ò ní mẹ́lẹ̀ irú ẹni báwọn bí afọ́jú òní yóò ṣe rí lẹ́yìn tó ṣe pé oúnjẹ lọ jẹ́bọ̀ nínú òkùnkùn bírímù bírímù àbámínú tẹ́míà ọlọ́mbanìkẹ́ bàbá wọ́n ní wà ọ́sùlù sọláhìn kọ́lbì hayatu àkọ́kọ́ tó lè jẹ́ kọ́kàn kọ́dà oníkọ́kàn máa ṣẹ̀mí kó sì jẹ́ ọkàn tó ṣe pé yóò kún fún ìmọ́lẹ̀ yẹn pé ọkàn tí ọba ti sí ìmọ́lẹ̀ ń bẹ irú ọkàn báwọn ó kú irú ọkàn báwọn ó ti ṣókùnkùn. qala Allahu ta'ala ọlọ́run bọ́ba àdékẹ́lá sọ pé awa man kana maytan fa ahyayna fẹ́ni tó ṣe wípé òkú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa sọ di alààyè wa ja'alna lahu nura àwa ṣílẹ̀ tó ṣe wípé a pèsè ìmọ̀lẹ̀ kan fún láti bí ìmọ̀lẹ̀ yìí yamshi bí finnas onífìrin lọ rìnbọ̀ láàrin àwọn èèyàn. irú ẹni báwọn kàmẹ́n mẹ́fẹ́lì òfìdólùmẹ́t fáàlì fi wí ẹni tó ti wí pé inú òkùnkùn ní ti ń jẹ́ lọ ní ti ń jẹ́ bọ̀ wọn ò jọra wọn ẹni tó ti pínlẹ̀ òkùn lọ́wọ́ lẹ́yìn sọ̀dọ̀ kọ́ọ̀dù jìmbínìá tí ò lè jáde ń bẹ̀ láyé. ìdí abájọ rèé tó jùlọ náà bá ti máa ń ṣe àdúrà pé ọlọ́mọdé alukur'an rọ̀bí àkọlóbínà wà ní rọ̀sọ̀dọ̀rìnà ọlọ́run ṣe alukur'ani sínú ìyàrin dún ọkàn fún wa wàá ṣe ní ìmọ́lẹ̀ fún ìgbáyà wa yẹn ni pé àǹfààní ẹlẹ́ẹ̀kejì nu fún ọkàn tí ò tí ì kú ọkàn tí ò ṣàárẹ̀ tí ò ṣàárẹ̀ ọkàn tó ṣe pé ọ̀là kùnbi ẹ̀bọ níṣìṣe ọkàn tó ṣe pé ó mórí kùnbi kọ́ máa ṣe ìfẹ́ inú ẹ̀dá ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ lọ́wọ́ bá ọkàn tó ṣe pé ó ṣe àfọ̀mọ́ fọlọ́run léròǹgbà nífẹ̀ẹ́ nígbàralé ìfẹ́rú lọ́sọ́dọ̀ ọlọ́run ìpáyà rẹ̀ ìmọ̀ràn kan rẹ̀ lọ́dọ̀ ọlọ́run so àwọn tí wọ́n máa jẹ́ àǹfààní fún ọkàn nǹkan lẹ́ẹ̀kejì nù. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ìdọ́rọ́kùn lẹ́hàk ọkàn tí yóò sáré ọkàn tó gbádùn ọkàn tó là irú ọkàn báwọn òní yóò lè ṣe òǹyà àdáyanrí láàrin irọ́ àti òdodo irú ọkàn báwọn yóò dọ̀rọ̀kùn lẹ́hàkọ́ yóò mọ ntọ́jú òdodo yóò lè bá watamyiz baynahu wa bayna al-batil yóò lè ṣe òǹpẹ̀yà àdáyanrí láàrin òdodo àti irọ́ wa ru'yatul ayat irú ọ̀kan báwọn yóò máa rí àwọn ohun àríṣàmì ọlọ́run àwọn ohun àríṣàmì yìí ti bá ń ṣẹlẹ̀ sí i nínú ìṣẹ̀mí lára ẹlòmíì ni àbí lára ara rẹ̀ yóò máa lò ó ẹgbẹ́ bíi tí ó máa jẹ́ àríkọ́gbọ́n àríwòye òní yóò máa jẹ́ fúnra ẹni bẹ́ẹ̀ hadhihi alfa'ida àǹfààní ẹlẹ́ẹ̀kẹta yìí murtabitatun irtibatan wasiqa bilfa'idati sabiqa ó rò pọ̀ mọ́ ó ní ó ń ṣe pẹ̀lú àǹfààní ìta mẹ́nuba síwájú torí wípé àtẹ̀fíríkù bẹ́ẹ̀ ní alhaki albatil ìlágbára láti ṣe òǹpinya láàrin irọ́ àtòdodo kéèyàn rí àwọn ayat àwọn àrísàmì kó máa wá jẹ́ ẹ̀kọ́ ìkìlọ̀ fún onítọ̀hún eléyìí nàtíjà ló jẹ́ àbájáde ńlọ́jẹ́ àǹfààní ńlọ́jẹ́ ètò sí pé ó ti bí ọkàn ètí màálẹ̀ ń bẹ lára rẹ̀ tó ti bẹ̀ jáde wá lè hayatil qalbi wọ́sìn àdátì ó ń tọ́ka sí pé irú ọkàn lákọ̀ọ́kọ́ ná ọkàn tó yé ni ọkàn tí màálẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìmàálẹ̀ rẹ̀ ọ̀ ń wá láti bí ìmánì àti láti bi alukurani alápọ̀nlé ọlọ́run bàbá kílíkì ọlá sọ pé ya ayyuhal ladina amanu ẹ̀yin tí ẹ gbà mí gbọ́ lódodo ìtàkùlọ̀ ẹ̀páyọ̀ ọlọ́run wa aminu bi rasuli òjíṣẹ́ ọlọ́run ẹ gbàgbọ́ o tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ yu'tikum kiflayni min rahmati ìpín méjì nínú ọ̀kẹ́ ọlọ́run àtàánú rẹ̀ ọlọ́run bá yóò fi fún yín wa yaj'al lakum nura yàtọ̀ sílẹ̀ yìí yóò pèsè ìmọ́lẹ̀ kan fún yín léyìí tó ṣe pé tàmṣú nàbí ìmọ́lẹ̀ lẹ́fìmárì wọ́yọ̀ fìlọ́kùn yóò sì ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún yín wallahu ghafurur rahim ọlọ́run tí ń bá yín sọ̀rọ̀ yìí ọba tí máa ń forí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá jinni ni rahiman ọba oníkẹ́ ọba aláàánú ìlọ́lọ́run ọba ṣe. bàbá nù bàbá wa al muhammad amin ashinqiti kọ́lọ̀ bàbá ìgbà tí a ń tú àyà wọ̀yẹ́jà lakum nuran tamshuna bihi yóò pèsè ìmọ̀lẹ̀ kan fún yín lẹ́yìn tó ti pín lẹ́fù márùn wọ́n ní túmọ̀ rẹ̀ ni pé yóò jogún elman yóò jogún ìmọ̀ka fún yín wahudan àti ìmọ̀nà láti pàṣẹ méjèèjì tufarriquna bihi baina al-haqqi wal-batili ńlẹ́fù máa ṣe ohun pínyà láàrin òdodo àti irọ́. lákòótán alikọlùbù salim ọkàn tọ́lá wọn lọ́kàn tó ṣe wípé hàmùhù kọlù òfìlà gbogbo ntí mẹ́nu báyà rẹ̀ pátá gbogbo èròǹgbà rẹ̀ pátá tọ́lọ́ni wàhíbò kọlù òlàwù gbogbo òfẹ́ tó ní pátá ọlọ́ni wàkọ́sùdò èròǹgbà ní ọkàn rẹ̀ tọ́lọ́ni wàbádànù ara rẹ̀ sẹ́ ó jùlẹ̀ wà á má lò hò làwù gbogbo iṣẹ́ tí ń ṣe nílé ayé ìpátá torí ọlọ́run ní fi ṣe tọ́ba tó ń sùn ó sùn nítorí ọlọ́run yẹn ní píkára rẹ̀ kó lè bá jí pépépé kó fi lè bá múra síjọsìn fọlọ́run wọ́yẹ kọ́gọ́ tó hò làwù bí ọba tó wá sùn láwọn àsìkò tí ó sùn iṣẹ́ ìjọsìn ìbádà fọlọ́run ó ní fi ṣe hadithu ọ̀rọ̀ tí bá ń sọ wọlé hadithu ánìwó àṣìá ìlẹ́yìn ní kulli hadith kọ́mọ wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a máa a tẹ ju gbogbo ọ̀rọ̀ pátápátá lọ wọ afkaruhu ìròrí rẹ̀ ìrònú rẹ̀ tahimu alamarodi wa mahabi ìmà jẹlọ tí ó máa jẹbọ ni yóò dá lórí ntọ́lọ́ọ̀bá ń yọnu sí àti ti ń fẹ́ eléyìí ni ìpín alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta èyí tí alikọlbù salim ọkàn tí ọlà ọkàn tó móríbọ ọkàn tí ọṣẹbọ ọkàn tí ń ṣe àfọmọ àlàyé tiẹ̀ ńlá ti gbọ́. ọkàn ẹlẹ́ẹ̀kejì alikọlbù mayit ńlọkàn tó fi pé ó ti kú pátápátá irú ọkàn wo ńlọkàn tó ti kú ńlọkàn tó fi pé láhàyà tàbí ẹni tó ní ọkàn ó lè máa sẹ̀mí ń tòótọ́ o ṣùgbọ́n láyé àrífò rọ́bàhù kọ̀mọ́ta níjọ́ lọ́n yàtọ̀ sí púpọ̀ bọ́lọ́n kì í jọ́sìn fọlọ́n wọlé ayé abúdó bi amri bọ́lá tán ló ń sin lọ́n náà kò ní lo àṣẹ ọlọ́n ntọ́lọ́n sọ̀kalẹ̀ náà lùkùránì kò ní fi sin lọ́n wọ́n máa yọ̀ ìbò ntọ́lọ́n ọba nífẹ̀ẹ́ sí kò ní fi sin lọ́n ntọ́lọ́n yọ́nú sí kò ní fi sin lọ́n bí kò sí pé rú ọkàn ẹ̀ńtọ́kàn bá ń bẹ lára rẹ̀ wàá ké fún máa ṣàwátì gbogbo ìgbà pátá ohun ti ìgbádùn abẹ́ ìgbádùn ẹnu nítorí ń bá káàkiri jẹnu kódà kó ṣe wípé ntí ń jẹ ntí mu ntí ń gbádùn ìgbín ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò náà ní kò sí dọ́kà fọwọ́lá láàyò báàlì kìí kùn lá ìmọ̀ àdàgùn lá ìdá fàásàbíṣà wá tó bá ti rí ntí ń wá ìgbádùn ẹnu ìgbàgbọ́ abẹ́ tó bá ti rí e, e, kókó ńlá ọlọ́run yẹnu àbọ́lọ́run bínú kò sí ìtọ́ka fọwọ́ mùtàn abẹ́dùn jẹgẹrìlá kìí ti ẹsẹ̀ lọ́n kìí fi ìfẹ́ ìpayà ìfagbínlẹ́ọ̀rẹ́ kìí fi ẹsẹ̀ lọ́n ìnà àhábà àhábàlẹ̀ àwa tó bá nífẹ̀ẹ́ nǹkan kò tó yẹ lọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí ìfẹ́ náà rẹ̀ ilé nífẹ̀ẹ́ rẹ̀. tọba kórìíra nǹkan ọkà kórìíra rẹ torí ìfẹ́nu rẹ ni wọ̀nyí ni ẹ̀hàn tọ̀ fún yàn ní nǹkan ẹ̀hàn tọ́ àwa torí ni kò ní ṣe ń torí tọ́lọ́ bákan náà hàn náà òde fún tí ò fún ó ṣe bẹ́ẹ̀ níbàámu inú rẹ̀ ni o fọwọ́ ìndà o ìfẹ́ ńlọ́jọba nínú ẹ̀mí rẹ ọgbọ́lá fún sí pọ̀ ju ìyọnu máwó ọlọ́run bá rẹ̀ lọ. fẹlẹ́háwà ìmáàmù ìfẹ́ ẹnu òní aṣáájú rẹ̀ wọ́ṣẹ́ àwọ̀tún kọ́ ìdòrò ìgbànàkígbànà òní ń darí rẹ̀ káàkiri wàlìjáàlù àyùmáká òní dẹ́rẹ́bà rẹ̀ wàlìgọ́fìlà tún márùkà bò nǹkan àgbọ̀n rẹ̀ ti ń gbọ̀n káàkiri ìfọ́nifọ́ra ni. ọ̀fọ́n pé láyọ̀ sẹ́jẹ́ ìbòlù náà fẹ́ràn gbogbo ẹni tí bá ń ṣe wáàsí fún un tó bá fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run pátápátá ajá tí ó sọnù lọ́rọ̀ rẹ̀ kì í retí gbọ́ ṣèjọ́ lọ́dẹ láyà sẹ́jìbò lè nà sẹ́yìn kò ní tó ti gbọ́ ẹni tí bá ń ṣe sí àfún kò fẹ́ gbọ́. wàyí àti bá ń kó la ṣètò ni marid gbogbo oṣù pátá tó jẹ́ aborí kankan ní ti máa tẹ̀lé ń tẹ̀nu. ilé ayé tàṣkọ́tù ilé ayé ń bínú sí i ṣùgbọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ tòrìdéyìn ọ̀nyọ́nusáyé ọ̀nwàntáyé òfìfẹ́hùn wọlé àwà ìsúnmọ́rò ìfẹ́ ẹnu ó ti dí létí amina sí wàlúbátìl kò jẹ́ ọgbọ́n kankan tayọ àbúrò wọ́yọ̀mí ànífẹ́ ẹnu ó ti kí kójú rẹ̀ ó jẹ́ ọfọ́ lẹ́yìn tó ti dí létí náà kọ́ọ̀dà ahadu sọ̀lẹ̀hìn ìkànnì àwọn ẹni rẹ̀ tẹ́ǹjẹ́ ní ìṣíwájú ó ní yẹ́ àjọba mina náà ó ní ẹ̀ bá ń kéèmà látara àwọn èèyàn kí ni tó ṣẹlẹ̀ yabkuna ala man mata jasaduhu ẹni tó ti kú lára àwọn èèyàn wọn máa ń sàn kán pé à ah, lágbájá ti kú lágbájá ti kú wọlá ìyàbùkọyìn aláàmì mẹ́ta kọlbó wọn yìí sì sàn kán nítorí pé ọkàn ẹnìkan ó kú àlẹ́àlẹ́ ẹni tó kú kú ọkàn àṣàdù tí ọ̀gángan ló lágbára jùlọ o látàtò ha àdàlùkọ́lùbí sọ́kọ́ mọ́rin ẹni rẹ̀ ti kú iná bá rò pọ̀ ìmọ̀ bá ṣe papọ̀ àárẹ̀ ni máa kó dẹ́dá o àmódi ni máa fa o wọ́n máa ṣàlàtò sọ́mọ̀n ìmọ̀ bá sẹ̀mí pọ̀ poison ni wọ́n mú jẹ́ àlàfàtò halak ìmọ̀ bá jókòó papọ̀ halakun ìparun ni o eléyìí jẹ́ ọkàn ẹlẹ́ẹ̀kejì ọkàn tó ti kú pátápátá ẹ̀jẹ̀ àná ọmọ kẹta ńlọkàn tó ṣe pé bẹ́ẹ̀ni mọ́tò wà ní àyà a lè sọ pé ti kú pátápátá a sì lè sọ pé ń sẹ̀mí ṣùgbọ́n ọ̀ka tó sọ pé ó ń sáré ni kọ́lbọ̀n láwù àyà ọ̀ka kan tó sọ pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà bí àwọn ìlàtún àárẹ̀ náà àmódi òun náà bẹ́ẹ̀ fọláwù máa dàtà irinṣẹ́ méjì ńlọpẹ́ sára nìkan ìka tàmúdò ààbò èyí tí ó jẹ́ ọmọ àsẹ̀mí bí ṣe ń fà á bẹ́ẹ̀ lè tí ó jẹ́ kí kọ́ máa sàárẹ̀ òun náà tún ń fà á fọwọ́lì máa gálàbà mi nìhó máa. táyé pé èyí bá borí jù nínú méjèèjì ibẹ̀ ni ó wà á fì sí fàfí mi mahabbatila irú ọkàn tí bá ń sàárẹ̀ báyìí ìfẹ́ ọlọ́run nígbà míì a máa wà nínú rẹ̀ wal ìmánu bíi ó lè gbọ́ lọ́n gbọ́ láwọn àsìkò kan ìgbà míì ó lè ṣiṣẹ́ nítorí tọ́lọ́run ìgbà míì o lè nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run èyí ò gángan ní irinṣẹ́ ìṣẹ̀mí ìtìmẹ́lá rẹ̀ wàfí mi mahabbatu shawat bákan náà ó tún nífẹ̀ẹ́ ìgbádùn ẹnu ìgbádùn ẹnu ó nífẹ̀ẹ́ rẹ̀ wà ìsáàrùhà a sì máa gbọ́lá fún un ìmọ̀ sojú kòkòrò lórí bí ó ṣe sìnà ìwàkuwà wàtàṣí wàlẹ́hẹ́sàd bákan náà ìmọ̀ ṣe kéèta wọ̀lẹ́rán jíbò àtijọ́ra rẹ̀ lójú wàhíbùlẹ̀rán lówì a máa nífẹ̀ẹ́ sí ààyè gíga gíga wọ̀lẹ́fàsáàdì fìlẹ̀ ard bákan náà ìbalẹ̀ jẹ́ lọ́wọ́ rẹ̀ ló pin sí bírí àṣàtì máa hùwà máa dàtò hàlákì wàhán tó bẹ́yì. àníṣẹ́ irú ẹni tá ó nífẹ̀ẹ́ sí àlẹ́rán lówù wọ̀lẹ́fàsáàdì fìlẹ̀ ard a máa nífẹ̀ẹ́ sí kọ́mọ hùwà bàjẹ́ lórílẹ̀ abalẹ̀ ilé ìrìnsẹ̀ ti ń bẹ lára rẹ̀ òun lè tí ó fa ìparun ìní tí ó fà fún un. bàbá Ibn Taymiyyah ọlọ́mọba nìkẹ́ bàbá wọn ní wa maradul qalbi naw'un fasadun yahsul lahu àárẹ̀ ọkàn ìran kan lọ́jẹ́ nínú ìbàjẹ́ tí máa ń jẹ́ kọ́kàn ó bàjẹ́ yafsudu bihi tasawwuruhu wa iradatuhu ẹ̀ńtọ́ka rẹ̀ tí bá ń sàárẹ̀ èròǹgbà rẹ̀ yóò ti kọ́kọ́ bàjẹ́ kò lè gba kò lè lérògbà tí ó da kò lè ní nínú fatakọ wọ́rọ̀hù yafsudu bishawat tó bá lò ń wo sàkún nítorí ìwo sàkún rẹ ntí ó bàjẹ́ òun náà ní ṣubuhat ìrújú èyí tó ti pé yóò máa ṣẹlẹ̀ sí tí ò ní jẹ́ ọmọ tí ń jó lodo kò tiẹ̀ ní rí sójú yóò máa wá rí aláàkìlá fi máa wà lẹ́yìn kò ní rí bòdòdó bó ṣe rí gangan atòdìjẹ́ ìdàkejì ntọ́jú lodo òun ni máa rí. وتفسد إرادة وتفسد إرادته بحيث يبغض الحق النافية ànífẹ́ èròǹgbà rẹ̀ yóò máa bàjẹ́ látàrí wípé ntọ́jẹ́ òdodo gbogbo tí ń ṣe láǹfààní pátá yóò máa bínú sí i wa yuhibbul batil ad-dar gbogbo ntọ́jẹ́ ìbàjẹ́ tó lè kó ìnira bá yóò máa nífẹ̀ẹ́ sí i wa li hadha yufassaru al-maradu taratan bi shakki wa rayb ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn àfáà nígbà tí wọ́n bá ń túmọ̀ márọ̀dù ọ̀nà oríṣiríṣi ìní máa fà á sí wọ́n á máa tú sí iyèméjì nínú ọkàn ẹgbẹ́ bá fọwọ́ mọ̀jáyídò àtàfọwọ́ kọ̀tádà bí a ṣe tú àyà fi qulubihim marad ọkàn àárẹ̀ wọ́n bẹ nínú ọkàn wọn àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn wọ́n sọ pé àárẹ̀ ọ̀hún iyèméjì ni wa taratan yufassaru bi shahwati zina ìgbà míì wọ́n á máa tú àárẹ̀ èyí tí ń bá ọkàn fínra wọn a máa tú sí agbèrè sínà níṣìṣe kàmá fúsìrà bíi kọ́ọ̀lù tààlà bí a ti tú àyà ní suratul Ahzab fayetma alladhi fi qalbi marad ẹni tó ti pé àárẹ̀ bú àárẹ̀ sínà àárẹ̀ gbádùn burúkú ọ̀nbẹ ní ọkàn rẹ̀ tẹ́bá ti ń lọ ohun sọ̀rọ̀ tẹ́bá ti ń dín ohun sọ̀rọ̀ yọ máa rò wípé àbáwọn ìyàwó ànábì àbí àgbà tó ní àbí ẹni ìfẹ̀sí kó wọn bá wọn lásìkò ní maradul qalbi nù wa min alamati maradul qalbi kátó mọ́ọ́dó làárọ̀ yìí nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ẹni yìí àárẹ̀ ń dà láàmú náà kan an yata'addara alayhi fa'iluhu al-khas bihi alladhi khuliqa min ajlihi ìkíní irú ẹni báwọn tẹ́sí mọ̀ pé àárẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ gbogbo ntọ́lọ́ ọba tó torí ẹ̀ dá ẹ̀dá gbogbo ntọ́lọ́ tó torí ẹ̀ dá tó jẹ́ iṣẹ́ rẹ̀ tọ́yẹ kọ́yàn láàyò yóò máa ṣòro fún láti ṣe ìmọ̀ yóò ta kété símà ìmọ̀ àtọ́lọ̀ ni o àrùn máa wé o wàlíhíkmàtù òye ọgbọ́n kò ní sí fọ́nítọ̀ wàlímàárìfà ìmọ̀ nípa àtọ́lọ̀ kò ní sí fún wàhùbùlọ́ọ̀hì tààlà kò ní nífẹ̀ẹ́ lọ́n wà ìsáàrù dáadìkà àlà kó lè ṣáàwá bákan náà gbogbo àwọn ń ta àwí pátá ntí ó ọgbọ́lá fún onífẹ̀ẹ́nú kífẹ̀ẹ́nú ètí nínú gbáyà rẹ̀. àmì ẹlẹ́ẹ̀kejì pàṣẹmà anamaruda kọlùbì látọ̀ limuhu jìrọ̀hátì kọ́báhì ẹni tí àárẹ̀ ti bá ń bẹ nínú ọkàn rẹ̀ gbogbo àwọn ọgbẹ́ ètò yẹ kọ́ máa sáni lára kì í sọgbẹ́ pé sáyàn lọ́bẹ̀ o ẹni pé àwọn ìwà tó burú jáì tó bá wù kò ní kàkún kankan wọ́n bá sì sìnà kò ní wọ́n bá ta tẹ́tẹ́ wọ́n kò ní túrún kankan lára rẹ̀ wọlá yìí wá jẹ́ ìrùn jáàlú bí ọba máa ti ń jọ dodo kò tiẹ̀ ní kò ní ta lára kankan final kọlba ìdàkánà fi hàyà ṣùgbọ́n ọkàn tó bá ti wípé ibà ń sẹ̀mí tóòtọ́ ọkàn tí ò tíì kú ọkàn tí ò ṣe àárẹ̀ irú ọkàn báwọn tààlàmà ìwòròdẹ́lẹ́kọ̀bí irú ọkàn báwọn táwọn ń tí ọkàn rẹ̀ kọ̀ àwọn tó burú jáì tó bá ṣẹlẹ̀ sí irú ọkàn báwọn ta alama yóò máa kírora ni wọ́tá alama bí jáàlì ìbẹ̀lẹ̀ hákì bí ọba máa ti ń jó dodo ẹ̀mí rò ní balẹ̀ inú rò ní dùn ẹ̀ka ìró yóò máa bá wò yáàjà ní àgọ́ ara àwọn nǹkan oníwà máa ń fa kí ọkàn ó ṣe àárẹ̀ lọ́la lágbára ọlọ́run á máa gbọ́ bákan náà àwọn oògùn wo ńlá lè fún ọkàn èyí tí ń ṣe àárẹ̀ tí ọkàn tí ó fi لالا tí ó fi lálàáfíà kọ́lọ̀ ń ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك